olóyè sunday májàsọ́lá bàbá dámì ìgbowó òòṣà ẹkùn ọkọ fúlàní bàbá ti gbòmìnira nílùú benin republic kábíyèsí elédùmarè gbogbo ọmọ yorùbá la bá yín yọ̀ tá yín dúpẹ́ ọ̀rọ̀ olóyè sunday ìgbowó yìí ló jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ bá a ogún ọdún ogún ọdún àdọ̀la kódà àtún pé ogún ọdún tiyín ti pé you have paid the price and now it's time to enjoy yourself to live the rest of your life with fullest of joy ẹ kú oríire olóyè májàsọlá you have written your name in the book of gold yes tá a bá ń korúkọ àwọn akọni ilẹ̀ yorùbá a ò ní korúkọ yín sẹ́yìn iwájú lórúkọ yín yóò wà èmi yorùbá space ló ń kí yín wípé ẹ kú oríire ẹ kú àjàbọ́ ẹ kú ìfọmọ ènìyàn ṣe bàbá o kẹ ẹ pẹ́ fún wa o. Attachez d'ajusté votre ceinture de sécurité. Air France et ses partenaires Skyteam vous souhaitent un très agréable voyage en notre compagnie. Ladies and gentlemen, the cabin crew is pleased to be joining you on this flight. They are here to ensure both your safety and well-being during the journey.